Hi everyone, welcome to my channel. orúkọ tèmi ni ọláìdé ìfágbémiga ìfárẹ̀mílẹ́kún àràbáwo tilẹ̀ àgọ́ ààrẹ. tí elédùnmarè àti irúmọlẹ̀ fi wá jẹ́ àjẹ olórí nínú ilé ìjọsìn òrìṣàlágbá tilẹ̀ àgọ́ ààrẹ àràbáwo. ọjọ́ tí a ti bẹ̀rẹ̀ ilé ìjọsìn yìí náà pẹ́ àwọn bàbá wa ní àtẹ́lẹwọ́ labálà àmẹ́nitọ́ kọ́wọ́ àwọn bàbá wa ní ni wọ́n ṣe é kù àti àwọn ìyá wa ni wọ́n fi lé àwa náà lọ́wọ́ pé ká sì máa ṣèjọ́sìn ní ibi báyìí àti débẹ̀ ó ti pẹ́ náà. àwọn kẹtí a máa ṣe nínú ilé ìjọsìn òrìṣà alàgbà ti ilẹ̀ àgọ́ ààrẹ a máa ké pe elédùnmarè nígbà gbogbo láti lè pé ká di alájẹ ká di aláya ká di ọlọ́mọ ká di onírè gbogbo kí ilé ìjọsìn náà ó lè tùbà kó lè tùsẹ kí inú ìlú náà kó lè tùbà kó lè tùsẹ kí nàìjíríà lápapọ̀ kó lè tùbà kó lè tùsẹ la máa ké pe elédùnmarè ní ọjọ́ kẹjọ ọjọ́ kẹjọ tí í ṣe ọjọ́ sátọ̀dé níbí báyìí. Eh, àwọn babaláwo pọ̀ apọ̀ dáadáa eh, ọ̀nà pọ̀ lé nínú òjé kí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó tún ráyè wálé ìjọsìn wọn lálejò nílé lọ́tún lọ́sì eh, apọ̀ dáadáa babaláwo ń bẹ eléégún ń bẹ ọlọ́sùn ń bẹ olóòṣà alá ń bẹ gbogbo àwọn olóòṣà pátá làjọ ń bẹ níbí báyìí. Hmm, adúgbò lọ́wọ́ Elédùmarè owó náà ló kù tí ó ń dá wa dúró láti lè fi ṣe àṣeyọrí rẹ̀ ibi tí irúmọlẹ̀ gbé wa ní apá sókè dé bẹ́ẹ̀ ni àwa náà ń gbé lọ tí ẹ dé bá wa yìí àwa à ń rawọ́ ẹ̀bẹ̀ sí Elédùmarè à ń rawọ́ ẹ̀bẹ̀ sí irúmọlẹ̀ à ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ pé kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n bá wa ṣe àṣeyọrí ilé ẹ̀sìn òrìṣà làgbà tilẹ̀ àgọ́ ààrẹ àǹfààní pọ̀ nígbà pé gbogbo wa ọmọ Yorùbá ni wá ọmọ Yorùbá ni gbogbo wa kò sí ẹni tí ó lè wá sí ilé ìjọsìn láti wá jọsìn tó bá ti jọmọ Yorùbá láti wá gba àdúrà náà ni àdúrà náà la máa gbà ní bíbà yìí àdúrà náà la máa gbà àmọ́ képe Elédùmarè á irúmọlẹ̀ irúmọlẹ̀ ọba wa jíṣẹ́ fún Elédùmarè àdúrà náà ni à ń gbà bíbà yìí. Eh, bẹ́ẹ̀ náà lórí bí àwọn kìrìsẹ́nì ṣe ń ṣe tí mùsùlùmí ń ṣe bẹ́ẹ̀ náà ni àwa onífá náà ń ṣe àdúrà náà là ń gbà ní ibí báyìí fún alára àjèrù ọwárẹ̀gún àga àdúrà náà ni àwa náà ń gbà a ò gbé nǹkan tó burú dání látara pé kí àdúrà ẹnì kọ̀ọ̀kan gbà nílé lóko lẹ́yìn odi náà ni wọ́n tá à ń ṣe ní ilé ìjọsìn bíbáyìí sí. Mm, akínyínkùsẹ́ ẹ̀sìn olórìṣà ó ti wà ní ìgbà tí Elédùmarè ti dá ayé àti ọ̀run ni ẹ̀sìn kìrìsẹ́nì ó dé bá ẹ̀sìn olórìṣà ní nílẹ̀ Yorùbá ẹ̀sìn mùsùlùmí náà ó dé bá ẹ̀sìn olórìṣà ní nílẹ̀ ti Yorùbá nílẹ̀ Yorùbá ńgbà tí ń wáṣẹ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe yìí nìkan náà ni ń bẹ tí wọ́n ń bọ̀gì bọ̀pẹ̀ tí wọ́n ń pe gbogbo àwọn irúmọlẹ̀ yìí tí àwọn rúmọlẹ̀ yìí tí wọ́n lọ ń jíṣẹ́ fún Elédùmarè òjíṣẹ́ ni wọ́n jẹ́ àwọn tí wọ́n ń wò wá a tún kí wọn lẹ́ẹ̀kan sí ìjọ òrìṣà làgbà tilẹ̀ àgọ́ ààrẹ à ń rawọ́ ẹ̀bẹ̀ a sì ń bẹ̀bẹ̀ a sì ń fi àdúrà síwájú fún ẹnì kọ̀ọ̀kan wọn pé Elédùmarè ọba tó láyé tó lòdì ọ̀run tí ń bù sí àpò wọn kí wọ́n rin àwa náà ní ọwọ́ lọ́pọ̀lọpọ̀ owó tá a fi bo ilé ìjọsìn wa yìí tí a fi lè ṣe àṣeyọrí àràwọ̀ ẹ̀bẹ̀ sí gbogbo àgbáyé. àkáǹtì nẹ́ẹ̀bà èmi àràbà tilẹ̀ àgọ́ rẹ̀ thirty forty six sixty two forty forty two thirty forty six sixty two forty forty two. báǹkì wo nìyẹn. Kolari Bank. Polaris Bank. Bẹ́ẹ̀ni. Orúkọ wo ni ó wà lórí àkáǹtì náà? Orúkọ tó wà lórí àkáǹtì náà ni Ifárẹ̀mílẹ́kú Ọláídé Ifágbémiga. So ìrànlọ́wọ́ pé kán bá yín owó tẹ̀lé fi wo ilé ìjọsìn yìí bẹ́ẹ̀ ni ẹ sọ fún wọn jẹ́ kí wọ́n gbọ́. à ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ tí a ń sọ yìí fún gbogbo ọkùnrin obìnrin ọmọ èké lágbàlagbà láti pé a fẹ́ kí wọ́n ràn wá lọ́wọ́ láti bo ilé ìjọsìn wa òrìṣàlàgbà tilẹ̀ àgọ́ ààrẹ lágbára lọ́wọ́ elédùnmarè àbùdí ni ti omi olókun àbùdí ni ti omi ọlọ́sà ẹ gbogbo bíi tí ẹnìkọ̀kẹ́ bá ti mu tí ń sọ sí wa òun ní mọ̀ pa rẹ̀ ní búburú ọ̀nà á ṣí ọ̀nà á là fún wa gbogbo àdáwọ́lé ẹnìkọ̀ọ̀kẹ́ yóò máa yọrí sí rere Ifá ní ànúnumọ́nú àwa ànúnumọ́nú ànúnumọ́nú àwa ànúnumọ́nú àṣebábọ̀ mìlà Ifá ṣàánú akápò rẹ̀ káyílẹ̀ ó tó lẹ́ ẹni tó mọ́mọ́ rí ẹ wá ṣàánú mi ò mọ́mọ́ ayé ẹ wá ṣàánú mi abáàánú mi ò tún yí mọ́ gbogbo ẹnìkọ̀ọ̀kẹ́ wa á rí àánú gbà ní ọ̀sẹ̀ tòní gbogbo etí tó ń gbọ́ mi á rí àánú ní ọ̀sẹ̀ tòní á rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè ẹ̀làbọ́sísẹ́. àdúrà náà ni a gbà fún gbogbo etí tí bá ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí nílé ni lóko ni lẹ́yìn odi ni àdúrà náà la gbà láti pé àwọn bàbá wa ní ọ̀sìn tí ó sìn kí wọ́n máa wá sìn ọ̀gbà tí ọ̀gbà kí wọ́n máa wá gbà ọ̀tẹ̀ tí ọ̀tẹ̀ kí wọ́n máa wá tẹ̀ torí ohun tí à ń gbé dání tà ń ṣe yìí kì í ṣe pé àwa la dá sílẹ̀ Elédùmarè ló dá sílẹ̀ nígbà tí Elédùmarè sì dá sílẹ̀ gbogbo rẹ̀ Yorùbá ló ń ṣe é àwa tún wà ń ra owó ẹ̀bẹ̀ a tún ké pe Elédùmarè ẹni tó léegun lé ẹni tó ní sẹ̀gó lé ẹni tó lọ́ya lé ẹni tó nífa lé ẹni tó lọ́bàtálá lé kí wọ́n máa padà bọ̀ wá kájọ máa ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe kí ìṣẹ̀ṣe kó lè gbé ẹnì kọ̀ọ̀kan wá torí tabátú ìdílé kọ̀ọ̀kan wò kò síbi tí ò sí ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá. ìmọ̀ràn ta ní fún gbogbo ọmọ Yorùbá ìmọ̀ràn tó dáa ni gbogbo àwa ọmọ Yorùbá àjọ ní ìkẹyìn ni àwa ń gba ọmọ Yorùbá ní ìmọ̀ràn látàrí pé kí wọ́n jẹ́ kájọ ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe àgbájọwọ́ òun ni a fi sọ àyà àgbájọwọ́ ni la fi sàyà gbogbo àwa ọmọ Yorùbá tá à ń gbọ́ra wa lénìí lọ́sẹ̀ tòní ẹ jẹ́ kájọ sin ìṣẹ̀ṣe ẹni tó léegun lé ẹni tó lóró nílé ẹni tó níṣẹ̀gbó ńlé ẹni tó lógun ńlé ẹni tó nífá ńlé ẹ jẹ́ ká jọ sin ìṣẹ̀ṣe nítorí àtẹ́lẹwọ́ labálà àmẹ́nitọ́kọ́ àjọ ni ẹ̀sìn ìṣẹ̀ṣe yìí ni kìí ṣe ìdílé arabanikẹ́ lónìí gbogbo àgbáyé lọ́mọ yorùbá ẹ jẹ́ ká jọ jígìrì ṣẹ́sí ìṣẹ̀ṣe mò ń gba aládùá ìṣẹ̀ṣe náà yóò gbé ẹnì kọ̀ọ̀kan orúkọ yín lẹ́ẹ̀kan sísà. orúkọ ti èmi ni ọláìdé ifá gbé mi ifá rẹ̀ mí lẹ́kún àràbáwo tilẹ̀ àgọ́ ààrẹ. ok ibi tí à ń lò tẹ́lẹ̀ ni bàbá àwọn bàbá wa ibi tá à ń lò tẹ́lẹ̀ ni ilé irúmọlẹ̀ ń bá mọ́lẹ̀ ó tó jẹ́ pé àwọn náà wá dáwọ́lé eléyìí irúmọlẹ̀ ń bá mọ́lẹ̀ tó jẹ́ ká ṣàfihàn gbogbo ọmọ Yorùbá afẹ́ kí ọ̀rọ̀ wá lọ́wọ́ o ilé ìjọsìn òrìṣà lágbà ilẹ̀ àgọ́ ààrẹ lábẹ́ àràbáwo ilé ifá ibi tí à ń lò tẹ́lẹ̀ táwọn bàbá wa kọ́ ni yóò èyí táwa ní ẹsẹ̀ ìpìlẹ̀sẹ̀ ní yóò èyí táwa ń tọrọ èyí táwa ń tọrọ báyìí pé tò ní ẹrẹ̀ wá lọ́wọ́ láti lè pé ká ṣe àṣeyọrí rẹ̀ ní ilé ẹ̀sìn náà ló ti bò ló ti bò fún ọmọ lórí bàbá bò gbogbo ọmọ Yorùbá ti adáwọlé yìí o ilé Ifá ti ìsàlàgbà ìyàgbọ ààrẹ òun yìí o fún ọmọ bàbá sí o àti àṣeyọrí rẹ̀ o ìgbà kan ní wa ọyọ ní ti rere ìgbà kan ní o fún ọmọ bàbá sí o fún ọmọ bàbá sí o. Hmm.